أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالأروة الأفقى لا انقسام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم والإنسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل العقدة من لساني يفقه قولي ست الله مزبولنا علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم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 والحمد لله اللهم اجعله صيبا مباركا ادون انتم ركام اليوم انا زورون اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله اكبر ان الذين كفروا ينفقون أموالهم ليصدوا عن سبيل الله الشيطان الرجيم بسم الله ينفقون أموالهم ليصدوا عن سبيل الله أمري أكننا مكوكن أمري ينفقون أموالهم أي أنك هنني أي أشك هنني توهن كان يسان سمع ليصدوا عن سبيل الله Owe n'ezi ikwu ikwu ozigete, obe asọ ahụ na ka o mori. wọ́n na sí jọ́bọ̀ tí náà kàní ẹ̀rẹ́sìkì na sáàsọ́ tó mọ̀rí lómọ̀rí wà kàní ká fàṣáyún fi kúnà fún matakúnà aléyìn máa sọ́rọ̀ àtàn ó mọ̀rí kẹ níbi ìgbẹ̀kẹ̀ ọ̀nà ọ̀hẹ́ ẹni bá ṣẹ́kẹ̀ ọ̀nà ọ̀tọ̀ ẹ̀ ẹ̀rọ àmà fún matakúnà aléyìn máa sọ́rọ̀ àtàn lè kíhì ọ̀bà náà jẹ́ wọn. òdòmọ́ àbíbí ìwọ̀ rẹ̀

كتب الله لأغلبن أنا ورسولي أمري كنا شمتت لأغلبن أن أمري أنا وأنا كبيباني أنا ورسولي أنا أتنتني أما مرأيين ọ̀rọ̀ tó ọ̀rọ̀ náà adùn tó ń tó kàí náà jẹ́ lọ́nà sí ní ká ẹ́ẹ̀dì ìdìhú àwọn àṣẹ ìkàrẹ̀ rẹ̀ lọ́nà sí ní ká ń mèrè ọ̀rẹ́ mẹ̀sẹ̀kú tọ́nà ẹ̀rọ àmàṣúgbèrè kawà wọ́ọ̀kàn ịza akpụ ozi gị na naba ewo mụrụ ya eche kebe ebe anyị ọkachite omuri ya ọzọ ama ebiri ka ebiri enwe ọwa aka ebiri aza ọwa aka ebiri ife dị ya ọwa aka rie omuri amata ọba amata ọba nyere ọnụ ọka ịta onye omuri sị tọntọn n'ebe mikebe akwụkwọ ha na ọ na-anaza ịtaghịrị والعاقبة للمتقين أمريك فهربا أنا غاني إنما أنا وأنا أمريك وكاتتو مريوبي دو مريه ليسي يواني كاي ẹ̀ẹ́wọ̀ ìdù abẹ́kẹ̀ hàn náà dèhù dònà mórí mi dèhù ẹ̀tẹ́ra ká ìsáwà gbọ́n bẹ̀kẹ̀ ha ó rẹ̀ bí tú àwọ̀ ọ̀nà nà bẹ̀ẹ̀ ọ̀rẹ́ ọ̀rọ̀ àtàkẹ́tẹ́ èmi yẹ kẹ́yẹ́ ní ìsádùn náà péré mi yà ọdún àkọrọ náà kò ní lọ́sọ̀rọ̀ tọ̀nyẹ́ kẹ́yìn tọ̀gbẹ́ kẹ́yìn ó lè rere inú wọ múrẹ̀ ọba yà yìí wàlábí náà kẹfà wàlábí náà kẹfà ọmọ ní kẹ́ nánà bá mọ̀ kàwé kó mọ̀ rí náà dẹ́ mọ̀ kàwé kọ́ńtò mọ̀ rí náà.

súnmọ́ ọmọrí òṣónú ọmọrí ìsìn ìmẹ̀rẹ̀ ẹ̀fẹ́ màmá wá ìsọ ìdè ihe ọmọ ọbẹ̀ ìwé wọn jìnnì ẹ̀yẹ lè èjì ìwé náà bọ̀ pẹ́ ẹ̀ dẹ́tẹ́ mà nù dáyé wọn lọ́mọrí èsì yẹ wọn nìkan ìjẹ́ ń jọ sẹ́nà ẹ̀ kọ́ tó ń tó àwọn mẹtúkọ̀ náà sì kọ́ ẹ̀tẹ́ tó àìkí islam bọ́n ní ọmọrí ibà àtẹwà pòrò ànàbẹ́ yà á tètè pòrò inṣàlá. Nah. kai sɛbɛ dɔ maa mɔri maa mi nɛ kɔlɔnna jɛ yɛrɛ so na yɛlɛ ɔnya kɛ bɛɛ ba kaha kan ɔma so tɔntɔn ne bɛ ekɔnɔ nya kɛ bɛɛ ba no ovi ɔna mɔri hi ɔna si ibu divi ɔna dɔte dɔna sɔ kɛnɛ k'o yi uzoza ɔna lɔ yi

asumma omori ọdịnika ịza ịza n'aka beebi n'ike summa omori ọdịnika ọ ịza beebi ọhịmị ọba na amagye ndị yaba nene agụgụrụ ụra nene ọrụ agụgụ enyere kwa nene dene na azọ ịza gen akwaba ịza nene ene nye ịza na-eke agụgụrụ ọrụ enyere kwa ọnụ ebe ya wọ́n bọ̀ mọ́rí àkànníkà yìí ọ̀yí sẹ́kẹ̀ bẹ̀ẹ́ báyọ̀ ń tó ọmọ sọ̀lọ̀sọ́lọ́m dò hu ẹ̀tẹ́ ọ̀nà ọ̀bọ̀ ọmọ náà líyà míza láhùl kọ̀bí ìta mína tọ̀jìlì omi dọ̀ nà ọmọrí ọ̀nà mẹ́ha yìí ná kàkà náà udiri ọ̀rúzọ́zà ẹbẹ́ ẹbẹ́ ọ̀rí ehuna ọ̀ẹ́zà ọ̀nà rọ́hìm dọ̀nà ọ̀bọ̀ mi ẹ̀ha yìí ná kàmẹ́ ba'dahu ala ba'd do no mori do ne banya udiri do ne nyama be do no ko ba to to iyo nyana fa ko ba o jamia ana o nyama be da be ni guri mi ni to anyana de yarkuma ho de zako na be ne ba zako to anyana

ọ̀nà orí ibi súnmọ̀ ní ẹkù ìdẹ́nẹ́kù òzè ọlọ́mọrí ìzìmẹ̀rẹ́ ilẹ̀ ọ̀nà ọlọ́mọrí ọlọ́mọrí ìzìmẹ̀rẹ́ ilẹ̀ ẹkù ìdẹ́nẹ́kù slọ́tí ọ̀tọ́ ọmọrí mi ubìdí ọ̀nà ìsànáwó dùnmí ilẹ̀ ọ̀nà ọ̀nà orí ibi dùnmí ilẹ̀ ẹkù ìdẹ́nẹ́kù ìsànáwó ìbọ̀ ìzà ilẹ̀ ọ̀nà ọ̀bọ̀ ìzà ẹkù ìdẹ́nẹ́kù udìdí ilẹ̀ ọ̀nà ọ̀nyà ọ̀nà wàrà ìzà ilẹ̀ samsam ẹ eh, wọ mọrí nẹmẹ àǹkọ mọrí ọmọ arábà kàkà yẹ ọmọ bá kú didi tó bọ fún yàrá àbá ọmọ yàrá bẹ ọtọ mọrí ọkà alàrọwáhu òdòdó mọrí zi mẹrẹ yọ bẹ ọkà alàrọwáhu junudun mujannada fama ta arafa minha ìtẹlẹ wama ta

ọmọ náà yóò wáyé bìbí ẹmu dédé àkóhú bọ́ ọmọ náà ọ̀dẹ̀ èèrè ń kẹ́ni ẹbẹ̀ àṣẹrẹ̀ wọn. ọlọ́run fi tẹ̀ mẹ́rẹ̀ junudu mujamma da ẹgbẹ́ ẹgbẹ́ ẹbí tí yóò ọ̀nà tẹ̀ wàá jẹ́ ọmọ náà wàá jẹ́ ọmọ náà ẹ̀kọ́ pọ́sibù lọ́sọ̀ bò ṣẹ̀rá yìí. jòzánà náà nàánì obìnrin rẹ̀ bá ṣe ẹ̀kọ́ jí bíbí àlà lọ kó ẹ̀kú bò kọ́ nyara lọ́gbà wá yìí ní bí àná mọ̀ ní pẹ̀kì yára obìnrin àhà والذين كفروا إلى جهنم يشرون والذين كفروا إن ينتهوا فلهم ما سلف وإن يعودوا فقد مهت سنة الأولين كل الذين كفروا لو مريبا ينتو مريم نانا مكاو إن ينتهوا يغفر لهم ما قد سلف enezuwe chireni dazaje inu diye nene ọrụ kawe ne ya amene yogofar lahun ma qad salaf ala jeyde yiwa ina abu diye ne rametire ma وإن يعودوا فقد مدت سنة ozonu na omori zi mere ama zi mere ke nana bi di mee na enana bi kwa otu ntu nini dekure kutu a ọkwete ọrọsọ nebi n'uhu gbanwere su hudu gbanwere su sọọlị ere so na omori mere rụwa ọna omori mere pewa rụwa ọna ohu na gbanwere mewe ntu omori ọnọ na ere ere inere kupa ọkwa na ọrụwa kụ anabere kupa dịrị Ere ere so na omori mere wa fakad madat sunnatul awwalin sunna ozenu na omori fi mere ere on me meme di aware ma bere so ayo no na ma fotu to omori ni oso ni mama se luka on ido ro mu divina naza ido wa re na naza du mu divina naza du mi kafri na naza opono ti doka ajin wazu waje ne onu kawai ne abudi yo no bede me o be wa ko wa do 1 million jose kuna inu mo kawo do wa ka la ilaha illa allah du tuba wa na ajin o mori ko no jeyi on to mori o mori ko no jeyi ama ahmad bin zubairi bin hamdi zubairi okay yastawjibu al-afwa yastawjibu al-afwa al-fata idha taraf ثم انتهى أما أتاه فاعترف لقوله سبحانه في المعترف إن ينتهوا يغفر لهم ما قد سلف يستوجب العفو الفتاة إذا قرأ أقرأ أرى دقنا من إسابر دقنا من كومرينا domori mẹ́rẹ̀ rẹ̀ sọ́kọ́ náà dútú bẹ́ẹ̀ mú èyí ọ̀dọ́ ọ̀rọ̀ rẹ̀ fúnbọ́ jẹ́ wù náà bùtù yọ́nà bìbí àná àbúrí ọ̀nà òmórí ọ̀nà ìní zánika iná màmá dọ́kọ̀ náà rẹ̀ mú dibi ọ̀rìnká ajínà náà zúbọ̀ jẹ́ ìyẹ́ntàwó yóò fọ́rọ̀ làwọn máa kà sọ́lọ̀ ẹ̀nẹ́ náà ẹ̀ zúbọ̀ jẹ́ tẹ́tẹ́ rẹ̀ ẹ̀zẹ̀ ẹ̀zẹ̀ ẹ̀zà abá jẹ́ ibi èyí wá ó nánà rẹ̀ àmọ̀tẹ́rẹ̀ náà àbúrí ọ̀nà òmórí ọ̀ka òmórí ọ̀ma ṣáà لأن الله لا يخلف الميعاد أموري أما مكاتتة لو شهدوني so idu dibi ọmọ ọba ara tẹnu nàza gbọmọri báàgì ibi na ọ̀nà na anase ka àti wọ́n tirẹ̀ yìí lórí di islam ọmọ mẹni amrobin laas rọdí allah ami ọnubọta ka islam mẹwọn nanai di islam iman na muhammad sallallahu alaihi dɔnni ka yɛn ntɔn mɔri ka yɛ tó wà fɛtɛ dɔnni si bɛyi ayɔ bɛyi a ɔbɛ ka wa mi kɔ yi ɔbɛ ka wa asaasa ɔmɛ ka wa so wɔ ɔbɛ adzɔ ɔnuzɛn náà zɛ ma ɔbɛ ka ntɔn mɔri ɔnà ɔtɔ wa ntɛtɛ wɔn asi bɛyi ayɔ tó so tó ra hɔ du mi kɔ ɔnà du du hi kɔ ɔnà ìjọba tó tó ọmọdé sọlọ́lọ́ alẹ́sẹ́lẹ́m dọ́kọ̀ ń tó ọmọdé ọ̀tọ́wà ń tẹ́tẹ́ ọ̀nà sí bẹ́ẹ̀ ayọ́ ń tó ọmọdé ọ̀rọ̀ àtọ́wà ni kọ́nà rẹ́sùnwà ni tóra dáàmùrù bí la áns dọ́kàrùwà ni dọ́kàrùwà ni wàrẹ́ mọ́ wọ́n kọ́ ni mo tó ń tó ọmọdé yẹ́n mo ń tó ọmọdé ọmọ náà kàkà bọ́ sí bẹ́ẹ̀ ọmọ bẹ́ẹ̀ náà ani ani sisan ɛwɔ kɔrɔ wàrɛ ma kàrùwà tó ń tó ọmọdé bẹ́ẹ̀ hiri ni tu sáà mẹ́wọ́ dɔkae urido na start ɔne sika anyaka tetɔ hɔ neme dɔnɔ lase be aya dɔntɔ mo sallallahu alaihi wasallam dɔka su esika sɛ wakatɔ no esika wane dɔkae an yug farali ɔne sika jeibio ɔne sika omori o jeibio ìdí ẹ̀ kábùrùbọ̀lá ọ̀nwó tó yú ti yọ́nà mẹ́ni jahiliya a máa mẹ́kọ̀ọ́ kábàá wekije anyi saba nyene duwe dukukwero kai udira ni mana mana abaka zu jeibe yin masalatu on tomorin don tomar sallallahu alaihi wasallam doka ye amma alimta ya amr anna al-islam yahdimu ma kana qabla wa anna al-hijrata yahdimu ma kana qabla wa anna al-hajja yahdimu ma kana qabla don tomri akaram kayo amru anka wɛyɛ kae ɔpono to dɔ dade haki islam abudibia na ɔde di mmerere mu ɔra ɔra ara anyina kana kuro zɛ yɔ ara ya zɛ yɔ ɛdɛ ka tinu diri anka wɛyɛ kae mi hijira na ɔde di mɛ mi hijira ara ara anyina kana kuro bɛtɔ deɛ na dɔ de ka anka yɛ. anka wara yaka odo na mukora haji abudi yo mala de ah, na dawa na mukora haji ah wa ko kana ko yo weli katika ni sana na weli ni weli muslimi dua mudiya dua bi islam abisu mebe dua bi islam omuri obe hu na ọgbọ́n rí oníkàdì rírí báwọn ní islam wọn náà ọ̀gbọ́rí onye musulmi ọmọ ààrẹ ibi islam anọ́yà ọ̀dẹ̀ká wà á bí hijira àbísọ̀ ọmọ bí mẹ́tọ́mọ̀ bí islam ọmọ náà wọ́n musulmi ọhịa abịsụ bí dị iná kóbi dúbọ̀ bí hijira ààrẹ hajj wesere amụrụ ka wesere abịsụ amịrị dị n'ebebe ekwu na-ehe dị ha jere ma gama ụlọ ni o slọtị ntụ omori mi abịsụ amịrị dị n'edụwa na ha jọ nọ ara arịpụ ọka na kwa ozi ọnụ ihe nyara ha alimamu kutubi rahmatullahi alayhi ọ ma ha dọrọ ya na ike Ireyọ ibn arabi ọkọ̀ ibn al-arabi ìjọ àkàrẹ nínú rẹ̀ yìí onómorí kan kúlẹ̀ lẹ́bí na kẹfàró ìyẹn tàwó yògùfọ́r làhùn má kàtsálà káyẹ̀ nana mọ́ káwọ́ kẹ̀nẹ́ nyi dɛ nɛ kókó ha na tó mo dɛ kutu dɛ di islam dɛ náà ìwé nùsùlọ́ tó ń tó mọ̀rí mi inú yín pa àpẹẹrẹ lọ́sọ̀nà bitali kàmtínà sọ̀n yà kà ní sè khalid bin walid rọ́bì aláhu anu ìsọ́sọ́kọ̀ mọ̀rí mi mẹ́yìn rẹ̀ kó ebebe rẹ̀ kó ohudu ẹ̀rì rẹ̀ àhọ́ọ̀rù ìsọ́sọ́ mẹ́bẹ̀ẹ́ ehu lẹ́yìn lẹ́yìn ẹ̀rì rẹ̀ àhọ́ọ̀rù ẹ̀mọ́ islam. dɔlɛ wɔrɛ dɔ jepe islam rɛ ko jɛpe omori bana di dɔn wɛ yi ibnu arabi dɔ wa ka ye ko omori o maa ni soso ni yɔrɔ ya nɛnɛ ne n wa buhu n bɔ omori yi kuma tó n omori mi ɔka ka ye onye udi ɔnyɛ limit. Ụwa wá ní ìka nìka àfúnṣe wọn abẹ́rẹ́ ọ̀hún náà ẹ̀dọ̀ wí ọmọ onímọ̀ àwọn. ẹ̀yin sọ ọ̀rùn mẹ́ ọ̀rọ̀ mú yẹn kakọ ní mẹ́ òyà àyìn àrí inú ọmọ orí nsẹ́nu àlẹ́ kọ̀ mẹ́ ọ̀rọ̀ ẹ̀dọ̀ ọ̀hún àrọ̀ yẹn. àfi àkókò ya lẹ́ ka wìtú ọ̀wọ́ náà yìí nàkú da enye limitations na enye hɔ ma bi duere ka eyi eyi sɛ biri nan kaabiri ɔnya nɔtene ɔnya ɔnya tere Abudu yɛ ne ɔmo na ma ɔto ɔkɔmɛ ba mɛ ɛma ɔmo pɛtɛ ɔmo ma ma ɔto yɛ awo kaabiri na awo kisɛ ɔnya na azo na wɔ twire ɔnɔbiri yɛ omori hata ɛyɛ na akoko omori didɔ yɛ omori. wallahi tallahi abaye ni yetana uri yo yan e dire yo muri na ya ne yara finyo nyara la la la ya ni ye na kai enyo ye na ne nu diri ire ni maka ire ni e ina ke e ya ni ye kai enyo ye na ehe ibi ọ̀rọ̀ mú ìsìlẹ̀ ya ìjọ ọ̀rọ̀ ìmẹ̀wọ̀ ẹ̀hẹ́ nù nwẹ́m dáyé rú yẹ dàhí dáyé limitations dáyé rú yẹn mẹ́tù iná ọ̀hìn mọ́mọ́ wa ọmọ ààrẹ yàrá ọ àgùkẹ́ yẹn ha fún ọmọ yẹn ọ̀fọ́n mi rẹ̀ ẹ̀ ha asilati ọ̀ntọ́ mọ̀rí nìyí and isa ni wọ́n bí èsù udú ebi sọ ọmọdé yìí ọmọ ìṣẹ́ udú ebi sọ ọmọdé yìí oṣù wẹ́ẹ́sù sílẹ̀ ọmọdé yìí ọmọ mọ́ra náà sì kàkà yìí ayọ̀hán mọ̀rídùn àná ayọ̀hán mọ̀rídùn àná iná ìrọ̀ dákà mi ná láwọ́ arábìnrin àjà àlùná kó lámà fi kàyòrí dínà ayọ̀hán mọ̀rídùn àná máa hẹ́wàá má jẹ́sì kúrò ọ̀nà ọmọdé yìí ma hewa na jesi hurozo omori ina eroda kamina kawa e jesi ro na omori wedo inuwa na omori ohore ebe na ono su kawa do law aradina ja'alna ora muzo na omori eyi ja'alna kulla ma fi ka yuridna abisa ya rawu de shi na omori abisa ina wa de shi no su ya na omori omori na okugo esire ya na okugo esire ya ya ya ka were esire ya ya esire ya

òsì tù rẹ̀ náà sọ́jà ihu náà ń bà náà mórí yìí òsì tù rẹ̀ ọ̀fẹ́ ra ayé ìjókòó mórí ní ẹ̀yẹ́kọ̀ àkàrẹ̀ káfìrí léèrè bu bàtọ̀ léèrè bu dọ̀ ọ̀kàkùnrin kẹ ẹ̀mẹ́ yẹ káyé údí yẹn náà nìbẹ̀bí mẹ́tẹ́rẹ̀ máa ẹ̀nà ẹ̀dá kẹ́ di islam ẹ̀nà ayé náà rọ̀ yẹn nìdá ọ̀kẹ́ náà yà dọ̀ ọ̀kẹ́ náà yà di islam. na get frustrated lọ́nà ya ka òyà ọ̀nà àríyè yọ lọ́kà akóyè mọ́ ọ̀nà náà mẹ́rin yẹ́wọ̀ na kó ìmẹ́ jẹ́ òkú student maru ọ̀nà lọ́ba ṣọ́ ọbẹ̀ àdú sọ ní amaghị sọ ní muslim ọ̀nà ọ̀rọ̀ ọ̀nà ha amaghị omori ikọ na mere ya na-ekọrọ na anaghị ekwe omori oletu anaghị ekwe omori ọdị na ame ọnyọ ihe amaghị ekwe jere ya tetere amaghị ihe ọghọghọ ọba ahụ na-ekọ na mfere azụ ka nka ọ na-amanara awọla ojikonyere anyị na-echeghị ozo ọtụ ya ni kọnọ tuba adanaghị ekere podo ka enyi tuba ya ọ dɔwɔ bɔ ɛkyɛ he bɔwɔ tɔsɛ bɔ ɛkyɛ he ɔka ye edu wɔ aforo straight ala dɔwɔ ɔka eku deere ka eku do zi ɔno isɔ ɔmo ɔbɔ no wɔn human being you wɔ aforo straight ala kò nyɛ koko to yɛ isɔ isɛ yi ni ma ɔbɔ no wɔn kaa bɔ mɛ ya nkudi bi na ne mɛ ɛ ma ba ya

ọzọ ọtụka mi tuba lọọ ibe so le ilé nọ na mi tuba ilé ọdún ẹmí rẹ lọọ sì tùrọ agbọdọ ọmọ oníbàmá yọdọ òun lọjọ ibe yọ ọmọ oníbàmá yọdọ òun ibe ọsọ ni islam ase ka ana omori ọni ẹ̀nà bàbá yà máa mi taknik yọrí yóò mọ̀rí yìí islam bàbá jẹ́dá ní sí ipa ìkàyè wèé rí azọ́hìn dúró ìsìkẹwé tùrẹ̀ wá bí ní islam ó dúró ìsìkẹwé tùrẹ̀ wù nù dìbì jẹ́ bà ní tẹ̀sí àsú kàrí ẹ̀ náà sẹ̀yìn ọ̀hún mẹ́ kòró ká bá mi ká ọ̀nà akọ̀ mẹ́ni ká abdullahi bin abbas rọ́díọ̀lọ́hàn ọzọ obi tọ anya ne bi tọ ina nna ne bi tọ ne ho se kae ọzọ ọwọ ba ọdụ ntuba ini musulmi aka ne wai ko mori wa maka ka o man yaktul mu'minan muta'ammidan fajra'uhu jahannam khalidan fiha wa ghadiba Allah alayhi wa la'anahu wa a'adda lahu adhaban 'azima iso mori ko bana

ọ̀nà ọwọ́ra òzò ọ̀tún yọ nkọ nà túbà dákì ibùnà abbas òórè kọ́ ẹ̀sìn dè wọ̀rọ̀ adá dọ̀kọ̀ òzò ọ̀tún yọ òyìn Na abịa bí ẹnu ní yìí nà ọ̀dọ̀ náà ẹ̀sìn dè wọ̀rọ̀ adá ọ̀rọ̀ ilé kò sí ránwó orí ọ̀sánmà lọ àgbókò ọ̀nẹ́mọ̀ àmọ́ mẹ́ òun ni tó lóòó sì kò rí ọtún mi túbẹ̀ náà káyọ̀ kò rí diplomation àgbókò wà ka kò rí ọtún mọ́là ó kọ́ kú mi ewu náà wà ó di wí kọ́ And ọbẹrẹ mọ nọ àyìn nyi ìsáyọsọ mẹ domori dọdí domu èyí ìsúlọtì ọtọ mọ nínú. tọ́sọ́mọ́ máa mi brothers iná ẹ̀yin brothers islam yìí ini kango ya ne kai waka wasa mi takfir yo no hova o daru chi kafir o dere wa kafir o mo kafir e wa koko agere jahannam ani an so ya no to mori ni pa ka ni wa ni odu ila sabil rabbika bil hikmati wal mawidati hasana Every Islam, every Islam se pa idawono.

ẹgbẹ́ mi jẹ́ máa amadọ́tọ̀ wọn náà ọ jẹ́ tọrọ wọ́n ṣàwọn rẹ̀ ọ jẹ́ tọrọ ẹ wọn jẹ́ tọrọ rẹ̀ ẹ wọn àndẹ wọn àmà nínú àkáyọ ọ̀fà ọ̀nà náà sọ́sọ́ kẹwọ́n náà àkáyẹ wọn ò dẹ kẹwọ́n àjẹ́ tẹ̀ àndẹ ọmọdé ọ̀rẹ́ ọmọ jẹ́ tẹ̀ ọmọdé ọ̀rẹ́ kẹta fàlà tó fẹ́ kó ànfọ̀sẹ̀kọ̀ wúwa àlámọ́ ìmọ̀ ní kàkà àsọ̀rọ̀ nyẹ́wọ́ àwọn ọmọ mi kó ní ọmọdé ọ̀nà yẹ́wọ́ náà nyẹ́wọ́ ẹ̀ka nìkú muri ma wasi yi muri ma wasi yi na وقاتلوهم حتى لا تكون فتنه ويكون الدين كله لله وقاتلهم أمري أوكي بيري كافرين نكوكو أجي نجلنا أمري كبير وكوكو حتى لا تكون فتنة ويكون الدين كله لله حتى لا تكون فتنة فوردا ساكوني فتنه جيا كان بيا وفر ما بلسون ويكون الدين لل... كله لله لا هيك أبني بيتو جيو مريه فإن انتهوا فإن الله بما يعملون بصير فإن انتهوا أمريكا نفذ وشرني إنه يمدي بي أنركه بدا يوم كومريه فإن الله بما يعملون بصير na أنيرا بنن نامو إينوتو أنينا جنومري أمري إجوكا وقتلوهم حتى لا تكون فتنة biru akura kunini polo da sa kunyi fitina ini riwaya na dove ni tafsiri fitna nona hono bi Abdullahi bin abbas rọ́bì allah anu o túmọ̀ tí ní ṣíríkù ọ̀rí kófò dẹ̀ndọ́ ọ̀nà ọjà tó sùkà yìí bẹ̀rì káàdì ẹ̀ náà kúrẹ̀ kú pòórò dáàsá kókó yín sáà yẹ káwó rẹ̀ sí tèèṣù dáàsá dá kókó yín sáà yẹ ṣíríkù ọ̀rí mẹ́rin rẹ̀ sí tèèṣù sí ìrọ̀mọ́ láti ojú omi wọ̀yẹ̀kú na dínú kúlùú lè láà daa ha kɛ aban piti dɛ ɔgye yi omori eko omori kɛ n'ɔbɛ ìdí yà ɔbɛ dama nini sotul bakara ìdí omori yɛ kaka la ìkara ha fiti kɔtaba yɛna rushdu mina lɔbɔyi omori kɛ ɛnyɛrɛ e yɛ katukata na hɛkɛ ɛnyɛrɛ e yɛ lɔla ma hɛkɛ katukata kɔtaba yɛna rushdu mina lɔbɔyi. Anabu boro o amanuhuru omanuhulitu ehe o no omanuhulu ito ehe irenyi dọtia nwanne je irenyi dọ dọmọnụ kemgbe nnehe yo ozo iguru anabu ọyịba anyị anabu dibi ahịa. Enyo ya ebi obi onyo ya asa ya n'obi pa dị ka egwu egwukyerewụ. ọ̀sùlátì tó mú nínú òzò náà mú ní kàrí ọmọ ní sí ìjọ náà yẹn ní ìjẹ́ ẹ̀yọ́ mẹ́ha yẹn ebébè sẹ́yìn kótó rahmatullahi alayhi ọkà yìí ìsọmọrí ha kàí bá náà ọ̀rẹ́ka ọkọ̀ ọmọrí ní màmí islam ẹni nìyẹn aku fitina tuwa aduwa huri yene ne irime huri ono na al ustad al muradi raika aduwa huri yene ne ama awu ya haru awu ama awu da wo jozi kai abikene ko di islam o sa son to mori ama bameke ne mihijira bangulezo ntu omuli ono tana mihijira okuba boona omuli akaanikaye ebiru akureko pooro iri mifitina noni ene yeekuutu abanara adị islam ano de yaabala enye kọ kowuuna islam de so yaabala enye dewo de atewara ezoku omuli nini de ekyire wa ho akwa etetuo de ebiru akorɛko irimi fiti no no ɔda asa kokonyɔ mɔtontomri ɛho bahoze naano no naano alosado mmorɔ bi idɔ no gyeɛ toye sɛ kutu bɔ gyeɛ tere no ndɔ parize naano ho de sɛ kutu bɔ wa ne ka yie iso muri aka pataki hizo kaporo dasa kunyi fitina da heke ojeyo muri onyana obika omori osi osi kanyi authority nyenyi iresite eso omori iresite san pari authority ani senior authority ni bia okata ọrọ da ọdọ ọrọ kata ama za asɛdɛɛ hata yakuna dinu kullu lillahi izɔ ye pooro di ɔda ɔrɔ kata yi e, kó muri onyara kɛnɛ ɔkoko bi irisute sani ɛ ɛyɛ e, bɔ kó muri niba kɔɛtɛ bɛɛ bɛri ni kɔrɔko kafiri ni nero kaye ɛnɛvɛ hɛrɛ bɔ dozi hɛrɛ jozu udiana ya eruwa ya ọnụ mere oke na baba ba cha kụrụ anụ ekwete de ebiri de ete ebe ete abụọ ọdọ nnọ na ya rọwa abụọ de dọwa ọdọ nnọ de aba shi ọjọ ihe islam islam ni islam. ẹlọ́wọ́ ara ẹ̀ẹ́bá náà sẹ́dẹ̀ ẹ̀hẹ́ ìjọ náà dáadáa wà ẹ̀dá kúkú wọ wa wá àwọn èèyàn ká sáà náà yìí ìjọ náà òzú àtúnyẹ̀wà kàkẹ́ náà ẹ̀kẹ́ náà ẹ̀mẹ́ sáyẹn kútu dó kàáwù náà wọn kà yé iná ẹ̀kẹ́ náà ẹ̀kẹ́ náà mẹ́ ẹ̀ná kà ẹ̀ná bá aṣọ lè tẹ̀wọ́ kẹrẹ́ mẹ́ánì ẹ̀ẹ́nì kẹ̀ náà nyọ́ ẹ̀kú bí ìràgbọ́nọ́dà ní ọdún ọ̀rọ̀ kátánárà ìyàwó ní àkẹ́yẹ onígbàdé mọ́ sí ibẹ̀ ọ ọdún islam náà ilé ẹ̀kọ́ ọmọ nìyà bí ìràgbàdé mọ́ sí ibẹ̀ ikà ọ̀sán na náà mórí kò ló sì rẹ̀fẹ̀tẹ̀ yàwó kan ní sí àkí islam àdáàlán ẹbẹ̀ ẹ̀bá ní wọn kára àbọ̀là islam ọmọ ọgbọ̀n ikà yẹwọ́ mùsùlùmí lòwọ́ mú káàbì dáàjì hìyẹ ọ dáàjì bí káàdì ọmọ àkùnmẹ ní kínú mo tó mo sọ nílò lọsọlọ tani bọbọ ti káàdì ẹyìn èrè èrè kẹ ìrẹsùlẹ ẹdẹ ẹni ya dìrẹ iṣu èrò kú òmórí ọmọ àgbò kú òmórí ẹ dìrẹ iṣu èrò kú òmórí dọ́ọ̀yẹ kẹrẹsùlẹ ẹdọ ni ya lọ́ọ̀ka bẹ́ẹ̀ mẹ́ ndó tó mórí wọ̀ mọ̀ kárí ọ̀nà náà ìdí èké ẹ̀yẹ kẹ bẹ́ẹ̀ báyìí lọ́ọ̀kú òmórí ìdí èzè.

don't believe I should tell to Monica Kotua. Can you be your age? Can you when I say daughter at ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم. اليهود ولا النصارى ان من يا سيد دايو اكا وساسا اكا وساسا هكني ايدي عمر بن الخطاب رضي الله عنه عمر رضي الله عنه ان سماه يسلكاي يجوز لا ono meta bala na wọn ẹni dọ wọsa ìjọba islam ọdọ yẹn mọ ní ìdá ẹni akẹbẹ ẹbẹ ọjọ ẹyìn ọrẹ fẹrẹ ọyẹ mẹka ní hẹnà umar bin khattab radi allah anu ọrẹ ni bọbọ nyara yahudi yahudi nyara kẹyìn a pẹsa ẹkọ e ọhẹrẹ lóhùn ẹsẹ nìka amẹa sẹbẹ apẹsa sẹbẹ ọkọ apẹsa ọkọ ovi ọnà sivira. ọ̀yẹ́bìra ọ̀rẹ̀kẹ̀ anyúsá ìjẹ́sìá wẹ́ẹ̀dọ̀ kú omori lóyìn níjọba islam lóyìn ihe a máa sí ìjọba islam mọ́kọ̀rọ̀ lówà tẹ́kẹ̀ hìrẹ̀ yìí a máa hì jẹ́sìá ordinarily èkè ya na náà ama a máa ya atụ á tún islamic okwomori ọma ọmọ tó kè jizia ọmọ tó jíjẹ jíjẹ wọ́n ẹ̀jẹ̀ ni zakat ẹ̀yẹ̀mẹ̀ ẹ̀yẹ̀mẹ̀ sẹ́yẹ̀mẹ̀ sadaka ilé ẹ̀ islamic state daniel islam aazi káfìrí amẹ́yà kẹtíjọ bí islam ìjọ ìkẹ́ ní ẹ̀mọ̀tò ẹ̀yìn zakayọ̀ ẹ̀nẹ́yìn rẹ̀ zakayọ̀ ẹ̀sìn sadaka ẹ̀sìn rẹ̀ so èkéyìí rí ọ̀nà dà mẹ́ẹ̀wà abàbọ̀dẹ̀ dani bɔbɔ kɔnɔ ndɔka ayɛ kɛkɛ yiri hɔn nɔnɔ to ɔrɔ ibiri mɔ ɔrɔ rɛba bɛra ɔmɔ kɔrɔ mu kɔrɔ isɛ mɔni yɛ ɔkɔnɔ ɔkɔ pesa yɛ ìyọnà ọdún umar radi allah anu dɔka yi ɛ bɔrɔ tóra ni ka ɛnì lɛw inú mɔnu sɔ kata de ɛnì bi niw ta inú mɔnu rà kɔmi dɔsɔrɔ ni bɛtuma musulmi ni anu bɔbɔ yi ni ma kɛ kaa wa ni dɔw yi ni joli islam dɔw yi ni society islam ɛfɛ kɔ ɛbɛkɔ hana ɛbɛnya ne hyɛrɛ ɛbɛnya ne mɛrɛ dɔsɔn ne bɛt man ne musulmi dɔka ayɛ ɔna hyɛ pokogo ogo a ɛbɛkɔ ogo kɔmori ne yi dɔka ɔka ne do wɔn no dɔɔrɛ kɔɛtɛ dɔɔ dɔɔ nsuo ɔdɛɛbi iri maa iri maa nana bɔ ɛna ayɛ ne adɔlɔtɔ islamiya daa nyɛ sɛ ase yɛ wa ɔhɔhɔɛ ɛne pension ne yi ẹ̀yìn tẹ́ńṣọ̀n ni islam islam ọ̀sẹ̀ pẹ́ńṣọ̀n ni kẹ́ẹ̀sì bí àhàmọ́ ọ̀dún náà ẹ̀ṣẹ̀ islam ìlú kawà ìlú ma nìre iná ẹ̀ka na wọn jùzánà náà máa ní ó múrí àmà àṣẹ káàmìkáyé akúrẹ́kú túwà póòrò dáṣà kúnyí fìtínà Jolika jodika akoziga na di islam na ọma mata aba kure kutua ukata on the mate i mean worldly material ana inu be na ase mu kata awo dara dowa Ena me kuku de de kuku no de de ese merete ka ba na you don't so go on na ikani ni ijo no da bola da ku ya ketijo bi islam da sebe ebe di islam on rebe bono murike siyete kasi bukoro ma kanala de kona kwase mere nan osono bi na wa yakuna ad-din kulluhu lillah fo polo da re kai abai kai isa ha ke piti omuri on ya ke no je enyi ke ya wo bi no enyi enyi ke ya wo ma ni jobe enyi enyi ke ya wo ro banye enyi ẹni kàkàkà àgókà mẹ́rẹ̀ẹ̀rẹ̀ rí rẹ́mà mẹ́rẹ̀ẹ̀rẹ̀ rí rí lọ́sọ̀ àgókà ní ọmọ ní zambà àmà ní mẹ́mí iná ẹ̀kọ́ ní wà mẹ́ okòrónú múrí kàrẹ̀ ẹ̀rí mẹ́yà rí onú ní òye ẹ̀ ju ọmọ ní wákà ní ìṣọ̀ ló yẹ ká yìí dì ìjọ náà òzò

ẹ eh, bọ̀ bá fà wọ katukatu akọ àmì choice àwọn ọbẹ̀ dọ́ọ̀nù múlẹ̀ náà sí èyí ọ̀nà òbìrì wọ kọ́tì lóhùn hàtẹ́ látàkùnà fitna tún wọ́yẹ̀kùnà dínú kúlóhùn lílẹ̀ fẹ́mi. omori ke ebe zuwa je there are there are sedayiri omori sharia omori ama mo ko ara so hen omori kiri ne wana ne eni ka je ma do awa wa ka emma ko no omori oniri wa asakuna shigede we wa na ba isa akoko ina ya ne agara so de yege de isa akoko ina ya ne ana bo yo muri fa inna allaha bima ya'maluna basir wa in tawallaw fa'lamu anna allaha ni'ma mawla wa ni'ma nasir dẹ́ni mẹ́sẹ̀ dẹ́ni fàlámù annàlá mọ̀lákùn ní màlmọ̀lá ọ̀ní màlmọ̀lá ẹ bá bá dẹ́ni mẹ́sẹ̀ dẹ́ni fàlámù annàlá mọ̀lákùn lọ́mọrí àhẹ́ àbúkọ́ mọ̀rí rẹ̀ sọ ẹ̀ka yẹ yàmáyé kò nà ọmọrí mọ̀lákùn ọ̀nà ọ̀bọ̀nọ́kùn ọ̀nà jẹ́pẹ́ yìí ọ̀nà àmì tìrẹ́yà yìí ọ̀nà ìmọ̀ jẹ́pẹ́ yìí ọ̀nà ọ̀bọ̀nọ́kùn báyìí so muri aka ilo ka ya kotu ya asina bawa sai kuto bi da kare mo na ndoka e ire mo ne e ni ku muntu muri ke no mukodo obukoro ya ka bume o muri sikai ka asire no mukoro ehe eko muri o ma no peke hete ni ma no ku hete so abe It's not your tomorrow. Say in tawallahu ajidiriyagana ekene bada batun falamu anallaha maulakum euno ko mori euno na ye ko no mori ono bono gumba onene ono jeyo onene nimal maula wa nimal nasir nimal maula oda nyamara ino no mori ama jeyo onene se kire na

Eremi waya anyị na-ajị ya akana ezi efu abehe ndị na-erekani tena na-akụkụ akị na esike na na ndị strọgul na ole ka abayi ezi b'ala ma bayi atabie gaa n'enweghịrị abanyezi shawu jọchinyere so ndị ọ ma ọ mali ihe ni. ani yóò bẹ ẹ e kàrí ọ̀nyára ẹ̀ka e yẹ ọlọ́run ṣòro gbìjà ọlọ́run ó ṣòro gbìjà omori ọ̀nyẹ wọn nọ ẹ̀dìrà yánẹsì omori ọ̀nyẹ wọn nọ ẹ̀dìrà yánẹsì wọ́n kọ́ àdéhà yóò omori yìí yìí omori ó dọ̀ omori yìí omori ọ̀nà náà wọn kọ́ omori yìí ọ̀ wọn. anke wono kai kai ozo nei la jala ko matan wahida doni me kai ba toro nyana de nyana mo kawori ran ozo nei bozo nei don mane ne ne ama bi abisa na re so he ro isho mo liyo wo wo ni kai kai wa ma tashauna illa an yasha Allah rabbul alamin o mo ni kenyo ni nyusi ni re ama vo me akɔ na ɔmɔri yi si ɛhɛ ɔmɛ mɛrɛ yɛ ɛyina agye yɛ kɔ mɛ itwa ayi na agukɔ si bɛ nyi si kakaka yɛ inohi ɔno ɔmɔri kɔ ɔba ni tete na akaaka a ɔmɔri yɛ osi ama ama yɛrɛ inohi a ɔmɔ ahɔ yɛ wàhálà wa na yóò mori yìí do nyohora mbaho wewe vame do fail wewe vame do roya uwo wo yakubere kae yakuvangura sunu muntu omuli sallallahu alaihi wasallam iye bisana imegaza to ohodi kanye nana yakucha udodo ontu omuli ye rise rise mwa sunu omuli ono tonti kontu omuli omire yo zira ko abisi sáà ya nkaka ụdọ onye emori yà nù wàgbọ ntọ omori na ihe ìrẹpọ n'asọmọ náà eye abala sáà gbọdọ ka omori kọ ọgọ náà ọnyẹ wọn náà ọgọ awọ bẹbi ẹni bẹyì nínú gaza tòhó náà iná sọ̀rọ̀ mímí kàn bẹ ní sáà gbọdọ ntọ omori yìí dáàkù tó muri tó múrí wùlá bàbá kàkà ní lọ́tọ̀ anyi gáwà tó hún náà nìyọ èyí àwọn abẹ náà dínà tùkà ọkìrẹ ẹ̀ nà kàn òkú ọmọdé nìyí ìdí ẹ̀kọ́ rúrọ náà yìí ọ̀nà ẹ̀nà ẹ̀yìn ìdìbò kọ́ rúrọ bí na ṣí túrú rúrọ nìyí pọ́ọ̀rù ní ti dìkẹ́dọ̀ kàkà ìlànà gbàgbà lẹ́yìn ọmọ ebe kukubu hwe na-ete agị na kagbike na-ewe yi ebe ebe rụrụ amasana merụrụ ha ije na nwere rekụ enere ba ekike ebiri na ebe ataghị na ana ha na ha taba asa ene guri biri bike na ike ebiri ọpaba na sụọ ihe enyi ọsa kene ọpaba na sụọ kwa omori na ihe enyi ọsa kene dị ya ezu stọtụ ntụ omori nri ọlọrun sọrọ gbija ee wọ́n yìí wọ́n yìí bá na àwọn ọmọ oríṣi akẹ́bẹ̀ẹ́ na ọ̀nà ẹ̀nà yìí nà nù global yọ̀mọ̀ mi nkẹ́là kẹ̀dẹ́ kunye wúwẹ́ na taa nà na nà èwé yìí ọmọ yóò bá yà yìí owó wọn mú mara ya ẹ̀nà yà sá ni de bẹ́ẹ̀ ha ti káàkiri nìyí náà èyí káàkiri nìyí yẹ ká yẹ àwọn náà dọ́ni bá àmọ́ bẹ́ẹ̀ mako òkúti bẹ́ẹ̀ yẹ. diplomatically àbúkí ọ̀rọ̀ ọ̀rọ̀ náà kọ̀ mi ìjọ ntọ́mu rí nìkan ẹ ẹ yẹ ẹzẹ ìdọ́kùkù withdraw dàmí ìdọ́kùkù bàrẹ̀ mọ̀ ọ̀gọ́n ìdọ́kùkù ọ̀gọ́n bàrẹ̀ mọ̀ diplomacy ọ̀gọ́n náà because ọ̀rọ̀ ọ̀rọ̀ náà yẹ wà kọ̀ mi àmà bẹ́ẹ̀ yẹ sèrè de kuturi kafiri mu iniri na nwere na wabu ka kafiri akwo nya ke beba awon akwo ke meri menezi aba mera idi ni ini gaza to hune izo nto mori akaka anna nabiyyi la kadib ana ibn abd al ono ba nabi ni ebi Abdul adana dɔba ka yɔrinyara ka ɔhia baaba dɛ maa bɛ ina ma nyɛ wɔn dɛ ni de kɔnɔ ba nou daba ba aba dɛ maa bɛ de ba dɛ maa ba kɔmi de bi gaza wa ko ko do ntomori yi na nyɛ nana za ina nyɛ nana za o ba ba umar ka ye. ɛboro rɔ ne bi nne ekyire no no ɛrɛ bɛ nyere kɔ ne koro wɔ ekyire no no ise ekyire no no ayave yɛkɔ omori nini ɔbi ibi ɔyiri ɛyɛ e aribi ibi ɔna ike vi ɛrɛ aribi ka ebiru akɔrɛ kɔn eh. ɛgye ɛgye lɛri mɛ dɛn ne ka ɛbɛ

ɛnɛ rɔrɔn ɛnɛ nyɛ nyerɛ pon omar kise kiri ɔna wa yi omuri esi yɛ yi ɔba bɔ ɔna ayi iri maa yɛ ɔna ɛnɛ nyɔnyɔ nsɔ de yi ka surface and ɔmɛrɛ yɛ abɔ ɛwɔ pɔndɛstand wɔn nyɛ ɔfɔ nɔ lɔsɔ daase mu kɔrɔ lọsọ náà fi mu kọrọ ilé na nwere enen enwere enen ọrị kasi nasu nusu kuraniyatan kanat aw nabawiyya nasu hadis ọdịni avai quran ọdịni ilé oh, oh, na nwere enen aka oye zenyi twete ori sọfisa nke na do twema kukuma ma ba na ba na execute na ba wọ́n bọ̀ náà yẹ mẹkanísífù ilm sọ́mùnì ìrọ̀yẹ́ dìjì ẹ̀chí pọ́ọ̀lù lọ́sọ̀kà ìrọ̀yẹ́ dìjì ẹ̀mkátọ̀ ọkọ̀ rẹ̀ wúlò náà bó sí i and the minister kan sọmọ náà ní káyìíká wẹ́ẹ́ di professional ẹ̀họ́ pín ní na o jẹ́ tìzọ̀ kàwé ka náà kàyé ẹni ya òkye ẹ̀nà ọ̀nyẹ́ nkúkú àfi àpò àyà náà wọ islam ọ̀wọ̀wọ̀ yà kí ni wakunyɛ wɔ sɛ mma no awɔ ee islam ɔrɔ anyene baaba no ɔrɔ awɔ me mure na bɔsie yi وَلَوْ أَنَّ اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من اراد بالاسلام والمسلمين سوءا فسلط عليه سلطه كجبار السماوات والارض يا من له كل العزه ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اردد كيد من اراد يكيدنا عليه وهول المكر من أراد أن يمكر بنا عليه واصرف خذلنا من أراد أن يخذلنا عليه واجعل سوء من أرادنا بالسوء عائدا عليه ولا يهيق المكر السيئ إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ الكرة وهي ظالمة إن أخذه لمن شديد اللهم ارحمنا فإنك بنا راهب ولا تؤذبنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا برامتك يا رام الراهمين إلهنا أنت المحرك والمسكن لكل ما وقع في الوجود من الخيرات والشرور وفي حكمك الهل والعقب جميع الأمور وبيدك وعن مشيئتك تصاريف الأقدار والقضاء المقدور وأنت أعلم بعجزنا وضعفنا وذهاب هولنا وقوتنا أنت باعدنا مما يهل بنا من الشرور وعن اتصالنا بما نريد فيه فينا الخيرات أو ما لا يلائم أغراضا في جميع الأمور وقد وقفنا ببابك والتجمجم بك ووقفنا على آتابك مستجيثين بك في صرف ما يحل بنا من الشرور وما ينزل بنا من الهلاك مما يجري به تعقب الدهور مما لا قدرة لنا بلا لا ولا قوة بنا لا طله فضلا أو وبله وأنت العفو الكريم والمجيد الرحيم الذي ما استغاث بك مستجيث إلا أغفته ولا توجه إليك مكروب يلتو كربا إلا فرجته ولا ناداك ضرير من ألم بلائه إلا آفيت ورحمته وهذا مقام المستقف بك والملتقي إليك فارهم ذل وتضري بين يديك لي عونا وناصرا ودافئا لكل ما يهل به من المصائب والآذان ولا تجعل عظيم الذنوب هاجبة لما ينزل لنا من فضلك ولا مانعة لما تتيفنا به من طولك وآمنا في جميع ذنوبنا بأفرق غفرانك وفي جميع زلاتنا وأثراتنا برحمتك وإحسانك فإنا لفلك راجون وعلى كرمك مؤولون ولنوالك السائلون ولكمال عزك وجلالك متضرعون فلا تجعل هفنا منك الخيبة والهرمان ولا تنلنا من فلك الترد والخذلان فإنك أكرم من وقف ببابه السائلون وأوسع مجدا من كل من تنى فيه الطامعون فإنه لك المن الأعظم والجناب الأكرم وأنت أعظم كرما وأعلى مجدا من أن يستغيث بك مستغيث فترده خائبا أو يستعطف أهلنا نوالك فتضرع لك ويكون حظ منك الهرمان لا إله إلا أنت يا عمي يا عظيم يا مجيد يا كريم يا واسع الجد يا بر يا رحيم برحمتك يا رب الراحمين إنك لما تشاء قدير إلهي من الذي دعك ولم تجبه ومن الذي سألك ولم تعطه ومن الذي استجارك ولم تجره ومن الذي استجاف بك ولم توقفه ومن الذي توكل عليك ولم له الغوثاء أقتنا يا مغيث اجل بنا ما أنت آل فإنك آل التقوى المغفرة ولا تجل بنا ما نال آله فإننا آل الذنوب المعصية يا سريع الحساب يا شديد العقاب يا غفار يا رحيم يا فالق الحب والنوى يا مفتح الأبواب يا مسبب الأسباب يا غفر الخطايا يا ساتر الأوراق يا مانع البليات يا مقل العثرات يا مهي الأموات يا قاضي الحاجات وقد هوائجنا واشف مرضانا وارحم موتانا واستجب دعوانا واتل على آيائنا اللهم اغفر لنا ولآبائنا ولأمهاتنا ولجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء والأموات برحمتك يا رب الراحمين وقد اللهم هوايا جميع المسلمين واشف مرضاهم موتاهم واستجب دعواهم واشف على اعيائهم اللهم اغفر لنا ولآبائنا ولأمهاتنا ولجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء من والأموات برحمتك يا رب الراحمين يا بديع السماوات والأرض يا بديع السماوات والأرض اللهم يا بديع السماوات والأرض لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وعلمنا ولا تعن علينا وآثنا ولا تغفر علينا اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا عذاب الآخرة اللهم اقسم لنا من خشيتك ما تهول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون بنا لمصائب الدنيا ومتينا بأسمائنا وأبصارنا وقوتنا أبدا ما آيتنا واجعله الوارث منا واجعل ثارنا لمن ظلمنا وانصرنا على من آذانا ولا تجعل الدنيا كبر همنا ولا مبلغ علمنا ولا تجعل مصيبتنا في ديننا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا برحمتك يا ارحم الراحمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول العمر في صحة وعافية وقوة جسم وقدرة بدن وسلامة أعضاء وسعة رزق وزيادة علم وإيمان وذهاب هم وغم وذهاب سقم وإلة ومرض وذهاب داعي وضال وأن يقرب الصالحين فعالا لما يريد اللهم جل آخر كلامنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين آمين آمين آمين آمين آمين